ẹ ká sọ àsìkò dédé àkókò yìí jákèjádò ibi tẹ̀tí náà fàní láti máa wò wá lórí ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ló ń dé sí ti ìgbọ̀nyìn olúṣọlá oyè lẹ́kàn ló ní ìròyìn ṣáájú ẹgbọ́n kókó tó sọ nínú ìròyìn náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti ṣí àwọn ibùdó kan sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ìpínlẹ̀ Borno látàrí bí omi yalé ọ̀gbàrá ya ṣọ́ọ̀bù bó ṣe gbalé lọ́wọ́ àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n tó ìdá àádọ́rin ọwọ́ ọlọ́pàá ti tó alága ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Edo látàrí bó ṣe náwó nínú ìwà tọ́ọ̀gì alága ìjọba ìbílẹ̀ àti ọba aládé ní agbègbè kan ní ìpínlẹ̀ Anambra ti bẹ̀lú ìkọlù èyí tó ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún ìyá àgbà kan ẹni ọdún àádọ́ni ọdún òun náà ni wọ́n ti dá sílẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn ọdún mẹ́wàá ilé tó lò lọ́gbà tó ṣe ọ̀hún ọwọ́ ọlọ́pàá ti tẹ àwọn mẹ́ta kan eléyìí tí wọ́n ń gbìyànjú àti jí ọmọ ọdún mẹ́rin ọkùnrin gbé ní ìpínlẹ̀ Kánò wàyẹ ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn ní agbègbè Màdúgùrè tó jẹ́ olúlo ìpínlẹ̀ Borno òun náà ni ó ti di aláìnílé lórí pàápàá jùlọ bí ọgbà àtúnṣe èyí tó tó bí ọgbà àtúnṣe tó fara kásá nínú omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún náà ní àná òde òní yìí tó fi mú kí àwọn ẹlẹ́wọ̀n kan kí wọ́n nà pápá bòrà tí wọ́n sì rí àwọn mẹ́ta mú padà nínú rẹ̀ wọ́n ti ní ìdá ọgọ́ni àwọn ẹranko eléyìí tó wà nínú ọgbà ìtọ́jú ẹranko èyí tí wọ́n pè ní zoo òun náà ni ó ti gbẹ̀mí mì látàrí bí omíyalé ọ̀gbàrá ya ṣọ́ọ̀bù eléyìí tó jẹ́ pé irú rẹ̀ ti wáyé rí níbi ọgbọ̀n ọdún sẹ́yìn ní ìpínlẹ̀ ọ̀hún náà ní tẹ̀lé omíyalé ọ̀gbàrá ya ṣọ́ọ̀bù yìí ààrẹ bọ́lá ahmed tinubu tó sì wà lókè òkun òun náà ló ti tètè pè wípé kí wọ́n lọ kó gbogbo àwọn ará agbègbè tí ìkọlù ọ̀hún náà tó ṣẹlẹ̀ sí kí wọ́n sì kó wọn lọ sí ibi tí ààbò wà ní ìlú màdúgùrí ọ̀hún náà ni wọ́n sọ pé àwọn èèyàn tí wọ́n tó ìdá àádọ́rin ní iye òun náà ni omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ló ti gba ilé kúrò ní orí wọn tí wọ́n sì sọ pé àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ló ti bẹ̀rẹ̀ sí ní kó àwọn ènìyàn náà lọ sí àwọn àgbègbè tí ó níwúra bákan náà ni wọ́n sọ pé omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà gbà fi lọ́wọ́ ṣéwù ti ìlú bọ̀ọ̀nù. ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ẹdó ẹyún nemin Edwin Iwo lọ́jọ́ ìṣẹ́gun Tuesday àná yìí ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti rọ́wọ́ tó alága ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ẹ̀sán ní ìpínlẹ̀ ọ̀hún ìyún Collins àìgbógun gẹ́gẹ́ bí ìrè náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC náà ni wọ́n kọ ìwé ìpẹ̀jọ́ sí gíwá ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà látàrí làásìgbè yìí tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ní agbègbè ọ̀hún náà láàrin àwọn ẹgbẹ́ òṣèlú kan sí ẹgbẹ́ òṣèlú kejì ní ìjọba ìbílẹ̀ esan ti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì nàka lébò sí alága ìjọba àbílẹ̀ ọ̀hún náà wípé òun gangan náà ló ṣe àgbà àwọn tọ́ọ̀gì òṣèlú ọ̀hún bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lólú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìlú Bìíní ìyún eh, alámòjútó Edwin Iwo náà ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọwọ́ ti bá alága ìjọba ìbílẹ̀ ọ̀hún náà tí wọ́n sì ti mú wá sí ẹ̀ka tó ń ṣiṣẹ́ ìwádìí lórí ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ ọ̀hún náà. ẹni tó jẹ́ ààrẹ pátápátá fún àwọn tí wọ́n wà ní abúlé nọ́ọ̀fì tí ń bẹ níjọba ìbílẹ̀ njikoka ní agbègbè ìpínlẹ̀ Anambra olóyè Daniel Okoye àti ọba aládé Igwe Daniel Obele òun náà ni wọ́n ti bẹnu àtẹ́lu ìkọlùkọgbà èyí tó ṣẹlẹ̀ ní ọjọ́ ajé Monday ní abúlé agbo Izioye tó wà ní apá Enugu Ukwo tí ó tún súnmọ́ ìfìtì náfì yìí èyí náà tó fi mú kí àwọn èèyàn tó tó mẹ́rin tí wọ́n gbẹ̀mí mì nínú ìkọlù ọ̀hún náà ìpànìyàn nípa púpà ọ̀hún náà òun náà ló ṣẹlẹ̀ láàrin àwọn ọ̀dọ́ àti àwọn tí wọ́n jẹ́ ọmọ onílù Awòzíyè níbi tí wọ́n ti ní wọ́n bẹ̀rẹ̀ sí ní pé wọ́n lọ wá sí orí ilẹ̀ náà tí ìjà náà sì ti bẹ́ sílẹ̀ láàrin àwọn èèyàn kan tí wọ́n ò tí ì mọ̀ látàrí ilé òun náà ló mú kí àwọn ènìyàn mẹ́rin kí wọ́n jẹ́ lọ́hùn nípè tí àwọn ènìyàn tí wọ́n sì ṣe ìjàmbá ọ̀hún tí àwọn ọkọ̀ míì náà tí wọ́n sì nà pápá bora pẹ̀lú ìfarapa yànnàyànnà ìṣẹ̀lẹ̀ òun náà ni wọ́n ní ó ṣẹlẹ̀ ní ọjọ́ ajé Monday ní ibi tí nàìjíríà tó ti pààlà pẹ̀lú agbègbè ẹnukú ukwu ẹni tó jẹ́ adájọ́ àgbà ní ìpínlẹ̀ Adamawa adájọ́bìnrin Hafsat Abdulrahman òun náà ni ó ti ṣe ìdásílẹ̀ ìyá àgbà kan tí orúkọ rẹ̀ jẹ́ Saraya Sima ẹni tó ti lo ọdún mẹ́wàá nígbà tó ń retí èsì ìdájọ́ rẹ̀ ní ọgbà àtúnṣe tí ń bẹ nílùú Yọlà tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Adamawa òun náà Sima eléyìí tí ó ti wò gẹ́gẹ́ bí ẹni tó ti rẹ̀ tí kò sì sí okun àtàgbàrà fún mọ́ òun náà ni wọ́n nà ká lébùsì wípé àjẹni eléyìí tí ó sì gbé lọ sí ilé ẹjọ́ adájọ́ àgbà òun náà lẹ́yìn ìgbà tí ó ṣe àbẹ̀wò lórí ẹjọ́ rẹ̀ òun náà ni ó tún fún un ní ẹgbẹ̀rún méjìlá náírà twelve thousand naira láti fi wọkọ̀ padà lọ sí orílẹ̀-èdè rẹ̀ tó jẹ́ orílẹ̀-èdè Cameroon ẹni tó jẹ́ adájọ́ àgbà yìí òun náà ni ó léwájú àwọn adájọ́ nígbà tí wọ́n ṣe ìdásílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n kan níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ní bojú àánú wo àwọn èèyàn kan lásìkò tìgbà tí wọ́n ń ṣe àgbéyẹ̀wò àwọn ẹjọ́ èyí tó gbé wọn dé ọgbà ẹ̀wọ̀n iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Kánò ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti dóòlà ọmọdébìnrin ọmọdékùnrin kan tó jẹ́ ọmọ ọdún mẹ́rin lọ́wọ́ àwọn afurasí ajínigbé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan táwọn sì rọ́wọ́ tó àwọn afurasí ọ̀hún ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún sp abdullahi haruna fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde ní àṣálẹ́ ọjọ́ monday gẹ́gẹ́ bí haruna bó ṣe ti rí wípé àwọn ọlọ́pàá nígbà tí wọ́n gbé iṣẹ́ wọn jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ ní ṣe àbẹ̀wò káàkiri àwọn agbègbè ní ọjọ́ sátidé àbámẹ́ta ní agbègbè ìjọba ìpínlẹ̀ Kwanzo ní ìpínlẹ̀ ọ̀hún náà ní ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún tá a wà nínú rẹ̀ yìí òun náà ni àwọn ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ eh, Kánò náà ti CSP Kabiru Isa Kanjiwa tó léwájú wọn ni wọ́n tó àwọn ajínigbé ọ̀hún náà tí wọ́n sì rí ọmọdékùnrin ọmọ mẹ́rin Muhammed Nasiru Jamilu tí wọ́n sì rí gbà ní ọwọ́ wọn. ẹ̀yin ará ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ò ní ju bá lọ fún ti ọ̀sán òní yìí ẹ má gbàgbé fún ìròyìn síwájú sí i àti ètò wa láwọn kan jọ̀kan láti máa rí i pé ẹ ń darapọ̀ mọ́ wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo lójú òpó facebook gbàgede ìmọ̀ with aláwìyá adébáyọ̀ ti youtube bàbá gbàgede ìmọ̀ tv instagram gbàgede ìmọ̀ underscore twenty two fún ìpolówó ọjà ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí wọ̀ lójú àmóhùnmáwòrán yìí yóò ṣeé ṣe o olùṣọlá oyèlẹ́kan ló ti mú ròyìn náà wá sí ojú ìwòran àti ìṣètì ìgbọ̀nyìn ẹ ṣeun bẹ́ẹ̀ tí wò wá ẹ̀mọ̀rẹ́ àṣẹ o. Audio